وخير الأبي علي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدفاتها وكل مهدفة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته. الله ورحمة الله وبركاته. dọ̀pẹ̀ fún ọlọ́run ọlọ́ọ̀bá ìgbésẹ̀ pé òun náà di ìròyìn ọ̀pẹ́ orí tó ga jù tí ọlọ́run ọba ṣe fún èmi àti ẹ̀yìn òun náà rí pé ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí àìní jẹ́ mùsùlùmí máa ọlọ́run ti kó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa àbẹ̀lọ́run bàbá tí a bí mùsùlùmí kọ́lọ̀ jẹ́ kí ìsìláàmù kúrò fún wa nínú ìsàrí kọ́lọ̀ jẹ́ kúrò fún wa nínú àgbàta àkìyàmá kọ́lọ̀ jẹ́ kí tí a jẹ́ ní àjọ́nà pẹ̀lú sára islam orí ẹlẹ́ẹ̀kejì tí a ní mẹ́dùgbẹ́ òun náà ní pé ọlọ́run lá ó fún wa ní àlàáfíà àlàáfíà àtọ́lọ́wọ́ fún wa òun ló jẹ́ káwọn rí nígbà ń ṣe ìmá ṣe àbẹ̀lọ́wọ́n fọ́nà mú tàbí fún àlàáfíà fún gbogbo àwọn tí ò ní àlàáfíà ọlọ́pàá fún ẹni ní àlàáfíà ẹlẹ́ẹ̀kẹta tí a lè má dùn bẹ́ẹ̀ òun náà ní pé ọlọ́pàá fún ọlọ́pàá balẹ̀ ní agbègbè wa tí a èyí tó gẹ́gẹ́ ìfọ̀kànbalẹ̀ náà lọ́rọ̀ àlọ́rọ̀ láti lè máa rí nǹkan tí a ń ṣe ìṣe àlékún ìfọ̀kànbalẹ̀ ọlọ́gbà sí àgbègbè yìí èyí tó jẹ́ ìgbésẹ̀ ìgbàyé tó jẹ́ coronavirus ọlọ́wọ́ bá ti mú kúlẹ̀ ilẹ̀ ọlọ́gbà àwọn ọlọ́pàá àpapàá gbogbo àwọn olóra tó kú òun náà ni ọdún pẹ̀rẹ̀ ìjọlọ́ọ̀bá gbogbo ọ̀fẹ́ náà lọ́wọ́ wa àwọn orí náà jẹ́ abúlítù ní ọlọ́run fún sọ́jọ́ pé ìdúnà àpapọ̀ aṣọ́ ẹ̀yìn náà tí ẹ mọ̀ gbọ́ ọlọ́run tó tọ́jú ọ̀rùn fẹ́ náà àti ní àti ní ọlọ́run kó tí kí ọ̀rọ̀ ló ṣe wá lọ́pàá gbogbo ẹ̀ka tí ń bẹ níbi ọ̀rọ̀ náà ọlọ́mọṣẹ́ ẹ̀ka àti kẹ́lìkọ̀ àwọn àwọn àwọn àwọn wọ́tọ́ ó jẹ́ àyà 15 àyà 15 sáàmù sí mẹ́ẹ̀ẹ́dógún òun náà ni a ti bẹ̀rẹ̀ tẹ̀síìrì ní òní ṣòwò kà fún wa olùgbé a bàbá tẹ̀síìrì máa bọ̀ أعوذ بالله بسم الله الرحمن الرحيم بهم هذا وهم لا يشعرون اللهم صل على ó sọ ìtàn yéṣù fún wa ó ti sàlàyé sí wa yéṣù ó lálàá ó sọ fún bàbá ẹ̀ bàbá rẹ̀ sọ fún wípé ó mọ́ sọ aláìkú àwọn ọmọ àyà rẹ̀ èyí tó jẹ́ wípé bàbá rẹ̀ ó ṣe àfojúsùn dáadáa fún Yusuf ọlọ́wọ́ bá wá sọ fún wa nípa Yusuf àtàwọn ọmọ àyà rẹ̀ wípé àwọn tí wọ́n jẹ́ ọmọ bàbá kan náà wọ́n Yusuf wọ́n sọ wípé Yusuf àti ọmọ àyá rẹ̀ àwọn náà ni bàbá àwọn tí ṣe Yakubu fẹ́ràn jù àwọn lọ àwọn àwọn sì jẹ́ ẹni tí àǹfààní rẹ̀ pọ̀ jù nítorí pé àgbàlagbà àwọn àwọn tó pọ̀ ní nọ́mbà nọ́mbà tó bàbá àwọn ó ṣe àṣìṣe pẹ̀lú nǹkan tí wọ́n gbàmọ̀ràn láti pa yúsù tàbí kí wọ́n gbé jìnnà lọ sí ilẹ̀ ẹ̀rí ẹ̀tọ́ bá jìnnà tí òfin lè padà wálé mọ́ èyí tó jẹ́ wípé ẹnìkan nínú wọn òun lọ́wọ́ mú mọ̀nà míwá wípé tí wọ́n jẹ́ kí àwọn ọlọ́ jù sí iná kàjá èyí tí wọ́n ṣe nǹkan sí ní orí rẹ̀ kí wọ́n wá wá àwọn ẹgbẹ́ kan níbẹ̀ tí àwọn ó jù sílẹ̀ orílẹ̀ àwọn kànga yìí wọ́n jẹ́ ibi tó jẹ́ pé àwọn tó ń travel tí wọ́n jẹ́ ọlọ́jà wọ́n máa ń gbàbẹ̀ kọjá wọ́n sì máa ní ìdí omi lábàbẹ̀ pami yóò jẹ́ pé ìtòrọrùn jù ní pé kí wọ́n rí yúsù àbíkó ń ga náà ó fi ara rẹ̀ wọ́n lè gbà jáde eléyìí gẹ́gẹ́ bí wọ́n ti sọ orí bẹ́ẹ̀ wọ́n á lọ́gbọ́n tán bàbá wọn wọ́n á fi àwọn ọ̀rọ̀ tó dùn wọ́n fi tan bàbá wọn láti lè fi Yusuf sílẹ̀ bàbá wọn fi Yusuf sílẹ̀ gẹ́gẹ́ bí a fún wọn lánàá kó tó sílẹ̀ ọ̀sọ̀fún àwọn ìgbẹ́ ẹ̀rù bá wọn olùmọ́kúnú kí Yusuf ó tẹ̀lé wọn ẹ̀rù sì tún bá wọn kọ́ má jẹ́ pé ìkókò ni ó tún lọ má jẹ́ nígbàtí àwọn tí wọ́n jẹ́ ọmọ bàbá rẹ̀ tí wọ́n bá ṣe akẹ́kẹ́rẹ́ láti lè mójútó wọ́n àṣọ bàbá wọn pé kò sí wàhálà kò pọ̀ sí kù kí kòkò ọ̀pá jẹ lópin ìgbàgbọ́ jẹ́ iṣẹ́ àwọn pọ̀ ní nọ́mbà ẹnìkan àwọn akẹ́rẹ́ tó láti kojú ìkòkò kátó wá wípé báwọn ti pọ̀ ní nọ́mbà eléyìí tí a bá tẹ̀sí ìgbé àyà 15 òun náà ni àti wọ́n bẹ̀rẹ̀ tẹ̀síìrì lónìí ọlọ́run ọba ní sàlámà za àbò dìkì ìdẹ̀lì ní pé bàbá wọn Yakubu alayhi salatu wassalam kò sí ìgbàlọ́bẹ̀ẹ́sẹ̀ nípàdọ̀ jẹ́ ìgbé àwọn ọmọ rẹ̀ àwọn náà ni wọ́n tọrọ lọ́wọ́ rẹ̀ wípé àwọn fẹ́ mú àbúrò àwọn àwọn fẹ́ kọ́ jáde pẹ̀lú àwọn ìjọba fún bàbá náà ní wípé ó náà máa wáyọ̀ lú àwọn ọmọ rẹ̀ àti wípé kò ní fẹ́ kọ́ jẹ́ wípé ìjọba òun ló ti fi ẹ̀ náà tó jẹ́ ìjọta láàrin wọn kíjọba ẹ ó tún máa lékún sí lọ olùfẹ́ kó rí bẹ́ẹ̀ tó bá tún ṣe lẹ́yìn fún àwọn ọmọ yìí inú wọn ó dùn dùn tọ́jú ajẹ́ pé wọ́n bá ti ẹ̀jẹ̀ rí pé òdodo ni wọ́n gbà lérò pẹ̀lú nǹkan tí wọ́n wáyé tọ́mọ yìí bá tẹ̀lé wọn jáde tí wọ́n bá kéré tí wọ́n lọ tí wọ́n dé kìí ká tọ́fẹ́ wà nínú ẹ̀mí wọn yẹn ìjọ kan tó fẹ́ wà ní mẹ́ẹ̀ni wọn yẹn ó tún máa dínkù ọjọ́ òtún lè parí fún bẹ́ẹ̀ torí ẹ̀ ìfẹ́síkọ́ ẹ̀jí bàbá ó ṣe gẹ́lẹ́ òun náà ló ṣe fún àwọn ọmọ yìí nǹkan yẹ kó ṣe fún wọn gẹ́gẹ́ bí bàbá tó gbọ́dọ̀ máa wá ìyọ́nú àwọn ọmọ rẹ̀ ọgbọ́dọ̀ máa wá sí àárín àwọn ọmọ rẹ̀ ó sì máa mọ̀rẹ̀dẹ̀ òun náà lọ́fà tó ti ní ju wọn kó tẹ̀lé wọn láti jáde ọlọ́run sọ fún wa máa nígbà tí àwọn tí bàbá jọ pa àwọn àti pọ̀ àwọn mẹ́wẹ̀ẹ̀wá nígbà tí wọ́n lọ tí wọ́n mú Yusuf lọ síbi tí wọ́n gbèrò fún ara wọn láti lọ ibi tó ń mú wá láti lọ wọ́n mú Yusuf lọ sí ibẹ̀ ibi tó tẹ̀wùrọ̀ láti lọ òun náà ní pé Islam tí wọn òun náà lọ́wọ́ bá fẹ́ sọ fún wọn yìí ọ̀rọ̀ ni ó àkàndùn sí máa ń rú àìyájẹ́ àìyúrú sí ìrọ̀lẹ́ ọ̀rọ̀ ni zọ̀yá bá ti ìtúkù àlèyànfẹ́ lámọ́rin ó tún lè wá síwájú tó bá bẹ̀rù wá náà a lè gbà ní pé wáwọ̀lẹ̀ àríyà ṣùgbọ́n ó wọ́n ní ìdíkó ní kọ́dún nígbà tí wọ́n lọ pẹ̀lú ẹ̀ tẹ́tọ́ wọ́n ti dìsáìdì wọ́n ti àlúhú ضياء ذات الجزء láti jẹ́ wípé wọ́n fẹ́ lọ ju Yusuf sí inú ààyè tó kúùkù nínú kànga tí ò ní orí gẹ́gẹ́ bá ṣàlàyé fún wa ní àná wọ́n fẹ́ lọ síbẹ̀ àbíkájọ́ wípé nígbà tí wọ́n lọ pẹ̀lú ẹ̀ àti nígbà tó jẹ́ pé lámẹ́yẹ tó tún ọba náà fara nígbà tí wọ́n ti decide ayẹyẹ àlúhú ní gàrá àpàdé láti jù sí ààyè kan tó kún kù nínú àga ọlọ́ọ̀bá tí wọ́n lárúgá ọwá ń sàbàrí fún wa àwọn afọ́ àwọn ajẹ́kó yíwa níbi lára àbánisọ̀rọ̀ Al-Qur'an òun ni tó ti pé ayàtọ̀ ń bọ̀ wà lẹ́yìn ní pé wá ọ̀ àìná ilé ìlú ara ń tẹ́ lọ bá yúúsù àwọn ọ̀rọ̀ kẹjù wà náà tó jẹ́ èsì ọ̀rọ̀ fún lámà nígbà tó dé kí lọ́wọ́ àṣẹlẹ̀ nígbà tó dé ìjọba ọgbọ̀n jẹlẹ̀ nígbà tí wọ́n lọ pẹ̀lú yúúsù kí ló ṣẹlẹ̀ nígbà tí wọ́n lọ pẹ̀lú Yusuf nígbà tí wọ́n ti pinnu láti fi Yusuf sínú sínú ìgbàyà àbátí àjò tó tó ti pinnu bẹ́ẹ̀ pé nǹkan táwọn bẹ́ẹ̀ ṣe òun tí wọ́n á lè ọwọ́ a máa gé jàwáàbù tó gbé jàwáàbù náà ti wà bẹ́ẹ̀ àwọn afá àwọn oríṣiríṣi ọ̀rọ̀ ni wọ́n sọ lórí jàwáàbù níbẹ̀ ṣùgbọ́n àdídà máa wà lọ́rẹ̀ bẹ̀rẹ̀ títí

nígbà tí wọ́n lọ pẹ̀lú yúsù tí wọ́n sì ti pinnu wípé àwọn ọ̀rọ̀ jù sínú àwọn àyè tó pamọ́ nínú kàga wọ́n wá jù sínú kíni ọ àyè nínú kàga so kòránì ìgbòmínà tó ti fi sọ́ọ̀rù yẹn wọ́n ti jù sínú kàga báwọn òun ni yóò jẹ́ jàwáàbù wa ara wọn náà wọn afá kẹta pé wà àìlá ìlẹ̀ àti ìdílé ah, ìdílé kẹta ìgbé wà òtò wà bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn tán jẹ́ àwọn kú àwọn alùpùpù fà tuntun yìí àwọn ní àwọn àìlá ẹni jàwáàbù ọ̀rẹ́ ìdọ́gbẹ́ àwọn ẹni jàwáàbù ìgbà tí ti wá yẹn làwọn ìdí ṣe pé wọ́n yẹ kàn wà bẹ́ẹ̀ ni wọ́n máa ń pè ní wọ́n sílà lọ́dọ̀ àwọn akẹ́jẹ́ àwọn alùpùpù ṣùgbọ́n àwọn apásọ́wọ́ wò dàmú rárá wọ́n ni jẹ́ àlúhù ìyà ṣọ̀tọ̀ ní ilé ní ọ̀rọ̀ ìtọ́wà lójú wàhálì náà àbùtú máa ààrẹ tó pé wọ́n tó wà kẹjẹ wá rò bí ní ọ̀rọ̀ ìdá ìdá káyọ̀ lára bí wọ́n kan ní wọ́n àlùwàsílíyà sọ

kò sí ìgbàgbé burú bẹ̀ka pa àlárẹ́ tá a bá ti rí áhùn ó ti jẹ́ ìgbàgbé bí ayé pé èèyàn lè pa áàrùfù ìjáwé ìwájú áhùn gẹ́gẹ́ bí afárá ní ìmárì kò ti ṣe láti ẹ̀fún wa kí àwọn afọ́wọ́ náà ń gbàgbé wọn síta fún sọ àlèparẹ́ àwọn kádà wà bẹ́ẹ̀ kọ́lé lọ direct pé ó túmọ̀ sí pé azamana mana azamu wọn pé ó pé dáhùn fẹ́ sí tó ní kọwa bẹ́ẹ̀ àti rí báyìí pé àwọn ọmọ bàbá fún Yusuf wọ́n lọ pẹ̀lú Yusuf lẹ́ni tó jẹ́ wípé ìpinnu wa ni pé àwọn fẹ́ lọ jù sí iná kànga òṣèpédè gbẹ́gbẹ́ jù sínú kànga bí a fẹ́ jù síbẹ̀ tí a bá lọ ka kẹ̀sí oríṣiríṣi èèyàn bá nǹkan ní ti mẹ́rùn-ún torí pé àwọn ìyàyé ìfẹ́ oríṣiríṣi náà máa gbé wá nínú ẹ̀ àti máa sọ gbogbo tàbí ní gbé wá tí wọ́n bá lọ bẹ̀ ó gbà ń bẹ̀ ìfẹ́ ìlú jẹ́ àkìdí gbogbo ẹ̀ kódà àwọn kan gbé ọ̀ṣọ́kù mọ́ àwọn agbé sínú kàkà wọ́n wọ́n sì fẹ́ jáwùkú yẹn ọmọ gbọ́gbọ́ ti lọ ọmọ ìkan lẹ́lẹ́ nìkan lẹ́jọ́ wá jáwùkú yẹn tó bá lọ nípa jáwùkú mọ́

ibi tó jẹ́ pé òkùnkùn wà ń bẹ̀ kò ní jẹ́nu kànga ìbẹ̀ ni wọ́n rà jù sí kò ní lè wá rò lórí pẹ́jọ́ mẹ́jẹrẹ kò ní rọrùn fún láti lè pọn wá sókè àwọn tó tẹ̀fẹ́ pọn ní nìyí yóò rọrùn fáwọn láti tètè rí owó ló sì rọrùn láti rí kíni láti tètè rí wọn tẹ́ màkàrí kápá ti fẹ́ pọn dá yọrùn lọ tètè rí wọn ṣùgbọ́n àbá ogun fẹ́ dáwọn àfáàkọ̀ sí tẹ̀sí nígbà tí wọ́n bẹ́ ń lọ́rùn lọ́dọ́gbẹ́ pa lágbàgbà jù bẹ́ẹ̀lẹ̀ kan náà tó wọ́n jù bẹ́ẹ̀lẹ̀ kan náà wọ́n gbé sí ibi àyíká ní ayé pé ó sì lè rọ so látara bẹ́ẹ̀ òun náà ní pé a ti mọ̀ nínú ayà ní pé já àlúhù sí rọ̀yà àbàtì wọ́n jù sínú sínú gàyà tọ́kì jù ọlọ́niwá àwọ̀ àìdá ilẹ̀ ìlàkùnlá ti ánàmùn di ámìrìn rádá so wọ́n yẹn wọ́n máa jẹ́ ápù lórí ìjàwábù tí wọ́n parí ọmọ orílẹ̀ ìjàwábù jẹ́ àlú kí gàyà bá fi ìjòkó wá àwọ̀ àìyàn àwọn tí a ti lè rí tí ọmọ wà rẹ̀ ọmọ wà rẹ̀ pẹ̀lú jẹ́ pé ta bá lọ síwájú tó bá ní pàtàkálà ló ń gbìn ìkóòkò kọ̀tálà ń sí ìlú pàtàkálà tó wọ́n lè pa àwọn ẹgbẹ́ mọ́ ti àtìlè lórí ẹgbẹ́ ìgbẹ́ Ọlọ́niwà ọ̀rọ̀ ìrìnà ilẹ̀ ọlọ́ni àwọn aránṣẹ́ lọ bá WD àwọn afáwà ọ̀nà méjì náà tí ó bẹ̀rẹ̀. Ètò wà rọ́jẹ́, òun náà ní pé ó lọ bá Yúsùfù àwọn tí wọ́n lọ báyà kúrù pé àwọn aráńkẹ́ lọ báyà kúrù sí àti ó jìnà sí yàkúrù náà sọ sí àkúrù bá ti mà ní pé wọ́n bẹ́ lọ ju Yusuf sínú nǹkan ni ẹ̀rọ ògbé ànẹ́bí ọlọ́dẹ́gbọ́lọ́ ọlọ́wọ́ òfin ìgbọ́lọ́ wà ní ọdún nǹkan rẹ̀ yẹn tó bá ti bẹ̀rẹ̀ sí ayọ̀ ìjà fún ọmọ wọn lọ ó lè ọ̀dà láíláí kò yé òun náà kò mọ́ bó bá ti jẹ́ wa lòun náà ti ṣe ọlọ́pàá wá ránṣẹ́ lọ bá ìtẹ́yẹ àáfùwà ní ọdún ojúnà kan ṣùgbọ́n aláwọn afá wa tí wọ́n sọ bẹ́ẹ̀ sí ọ̀pàá torí ẹ̀ èsè ìgbà tí ó ń bẹ̀rẹ̀ ara torí pé dọ̀míìkù tó ń bọ̀ dá àbúrú ìdí ta lọ́lọ́ bá Yusuf ayẹ̀jì àlúmù ta lọ́lọ́ bá Yusuf lóye náà pa àlọ́dọ́lọ́ ẹ̀yà fún ojúnà náà fìtìnà wà áìlá ilẹ̀ ìlú àwa ara ń fẹ́ lọ bá Yusuf ìdójẹ́ kí wọ́n máa ń fẹ́ inú ẹ̀ òjú wípé wáàsù ó máa ń dá àwọn àwọn èèyàn wáàsù sọ wáàsù máa ń dá àwọn àwọn èèyàn tó jẹ́ pé láfíìlìpínà ájúmì tó jọ wípé ọlọ́run obìnrin níṣẹ́ ọlọ́run òjòrò bí níṣẹ́ lórí pé ọlọ́run bá lọ wá ọ̀rẹ́ òun jẹ́ ẹ̀dọ̀ yìí tẹ́lẹ̀ òun jẹ́ ọba ní ọlọ́run ti rọ́kí ń tẹ́nà àbáni ara wà ọ̀háyé náà yìí lánàá tó oyin náà olùdàmẹ́ bí ọlọ́run tó kẹ́lùmọ̀ yìí ó máa ń yọ́nà tó lọ́gbàrà tó lé ìjìkábà àtúlẹ́yìn àwọn alábùdó yìí ó jẹ́ káwọn afá kan ọmọ sábà máa ṣàfihàn pé kí ní ẹrí báyìí alábùdó bẹ́ẹ̀ rárá torí wáàlì ní ẹgbẹ́ ìjúmọ́ lọ tàbí bí ẹ̀sì ní pé ẹni tí ń gba wáàlì tó jáde bí ọlọ́run òun náà ni àkúrò lẹ́ẹ̀ká lọ tàbí bí ẹ̀sì orí bẹ́ẹ̀. ọ̀ ẹ́nà ilẹ̀ wáàlì a máa jẹ́ ìhàn gbogbo mọ́níyàmù ni ó tọ́lọ́ọba tó ránṣẹ́ lọ́ba ìhàmù ọlọ́dẹ máa tún fún ọmọ ilẹ̀ náà ní ìsìn báyìí ló ti ṣe ìlẹ̀ àrùn tó jẹ́ bí ẹnìkan túmọ̀ kàlámù náà ẹ̀kọ́ ní kàlámù nàfààní jù lọ́yẹ́ àwọn ajá àwọn ìlànà àwọn tí wọ́n jẹ́ àwọn mọ̀kẹ́jìlá àtàwọn ìpẹ́ wọn lóhùn tí ọlọ́wọ́ ọba ìṣọ́rọ̀ yọ kàn bẹ̀rù sí ẹnu èèyàn láìní ọ̀rẹ́ náà tọ́ṣẹ́ mi lọ́wọ́ àṣùkà ó sì tó mú èrè àwọn akótóbi kàpìtúrì àwọn tí tó rò tó látara bẹ́ẹ̀ òun náà ti jẹ́ ehm, níbi bí wọ́n àti ilẹ̀ ààbò ọlọ́ba náà máa fi máyàn ó lè wà nìkan jọ́ mi tó wà nìkan tó wà nìkan tó dẹ̀ lókè sí nǹkan ìgbìyànjú ó lè bẹ̀rẹ̀ ẹ̀ẹ́gbẹ̀rẹ̀ náà fi ọ̀yẹ́ kí n kó mi ó lè àkóbẹ̀ ó ti kó mẹ́ tó ẹlẹ́yìn rẹ̀ gbẹ̀gàgà wọ́n ṣe wà dáa sọ̀rọ̀ ìlú àkọlọ́kọ́ bá kẹ́ wọn wọ́n wà ní mọ́sálásí lọ́nà ìlú gba ọ̀yọ̀ jáde kó ní mọ́sálásí torí pé jẹ́sí jáde kan bá ẹ̀fẹ́ tọ́ra sí ẹwọ́ àwọn owó wípé ara àwọn ẹ̀lẹ́ ọlọ́run á ah, ọlọ́run ti ọ̀ka fún wa ah, wọ́n tó sì sì kankan ní lọ́dọ̀ tó wá ń bí àtìtì wa gbé kọjá ẹgbẹ́ ẹ̀ lásán lọ wá pè wọ́n àwọn akẹ́kọ̀ọ́ mẹ́rin sọ pé bá ṣáàrùn lásán làwọn ọlọ́run tẹ̀wọ̀n ẹgbẹ́ ọlọ́run ṣùgbọ́n a ní protest nǹkan lọ́wọ́ ó dẹ̀bí jẹ́ kò gẹ́ eléyìí ojú wa jẹ́ pé ká wá kọjá àlà tó sọ́nà tó fún ẹnìkọ̀kan alágbèyọ rẹ̀ sọ́nà tara bẹ́ẹ̀ òun náà ní ọlọ́run ọba òun ọba ó lọ́kàn ẹgbẹ́ ìgbà náà yàrá wa núbẹ̀rù tókè ó dìbàlẹ̀ tó gbé náà bá ti ní tàwa kúrú bẹ̀rù ọlọ́run tókè ó dìbàlẹ̀ alkọ̀lbí ìlàámù alkọ̀lbí pé òun ni ma áwẹ̀ mi lọ́wọ́ àwọn ọdún ìṣúgbọ́n nǹkan tí àwọn afá wa tí wọ́n sọ àwọn dọ̀mínà dọ̀mínà rẹ̀ ọkọ̀ sí mẹ́nà àgbé ìkò rẹ̀ so inú kan tí àwọn afá wa sọ ìkẹnu rẹ̀ alìkẹ̀lẹ̀ám alkọ̀lbí ẹlẹ́kẹ̀ẹ́ ni pé ọ̀rọ̀ wọn bá rẹ́ jìnnà yìí fi àǹtọ̀rí yé jìnnà yìí so jùlọ lọ́wọ́ àwọn ọ̀rọ̀ ìgbẹ́gbẹ́ náà wà rántí ìgbẹ́ náà wà rántí tó ní pé wọ́ọ̀dù yìí láti láti anáwọ̀n ní àmúrí sọ pé ọlọ́pọ̀ bá sọ pé láti láti hànà sọ láti láti hànà ọlọ́pọ̀ bá ń dojú kọ pípẹ́ ìwọ Yusuf láti láti hànà ẹ̀yẹ́ ni ẹ̀dọ́ wà á fún wọn ní ìró bìhámù ìyé ààrà in tí wọ́n tẹ̀ yìí wà ó ń la ẹ̀ṣẹ̀ ọ̀rún àwọn ọ̀gbàgbọ́ padà fún wọn nílò tí wọ́n tẹ̀ yìí wọ́n mọ̀ àjọ ẹgbẹ́ kàwọn gbàdì mọ́lá ẹlẹ́yìn ẹgbẹ́ ní bá ń kẹ́kà tẹ́lẹ́ bá ń kẹ́kà tó bá mọ̀ ìgbé òun máa ń gbẹ̀yìn kàyẹ pé ó tó bá bá rí pé gbogbo jamaica ṣe ààlé rí ọmú ọba náà gorí wa náà ní ìlàmù tí ó wẹ́ ní ẹ̀dẹ̀ ẹ̀yà trying ẹ̀yà trying so ló tàbí bẹ́ẹ̀ ló tẹ́kọ́ mọ́ dáre sí ẹ̀ làtúnà bí àmì bí àmì rí ó ní pé aránjẹ́ abáhàmàlágà ìmọ̀lágà síkọ́ tó fún pé kí ni ó ìwọ̀ yíwúsù yẹlẹ́gánú yẹn látúnà bí àmì rí ọ̀gbọ́ wà fún wọn nírò àlàámọ̀ tẹ́gẹ́ bá lọ gbé lànà náà bí ánìyàgún alẹ́mọ́sọ ìgbéyà ìdè hàmù ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá jẹ́ ọmọ ti á fún wọn ní ìkẹta ọlọ́ọ̀bá padà gbé wọn wọ́n dàrẹ́ tiẹ̀ sí so nítorí kí ẹlẹ́kàtà àbáwá tún mú ọlọ́ọ̀bá á ń tọrí kí àrùn jẹ́ àsọ̀ọ̀lẹ̀ ìgbé tọ́bí ẹbá lálà wípé yóò kọ̀kọ́ sún bá ma tó bí ẹ̀rẹ̀ ẹ̀ẹ́sì láàánú gẹ̀gá tí ó sùn tó ọ̀dá bẹ̀rẹ̀ pé ẹni tó ìyẹ́ ló fi jẹ́ pé lára nǹkan tí àwọn àfá wa tí wọ́n sọ ọ̀nà ẹ̀lẹ́ẹ̀kẹrin tí wọ́n sọ òun náà ni pé wáàdí kan tá máa ń pè ní ìrọ̀háásù àfáà ni wáàdí kan tá máa ń pè ní kí ni ọ ìrọ̀háásù so wọ́n tún fún lóko ìpè wá yí yẹn kéyìn tó dànù bí ọlọ́run ẹgbẹ́ wọn fẹ́ dànù bí ọlọ́run tọ́lọ́ bá dọ́kọ́ aránṣẹ́ kà sí oní máa ń pè ní kéde ọ̀rọ̀ ìpètò pé padà bọ̀ wá di àdájọ́ ọlọ́run sọ̀rọ̀ táwọn fà wá tí wọ́n sọ náà ní àwọn ìlú ṣùgbọ́n ìtara náà ní pé ìrírí ọlọ́run ọba kúkúrà ọ̀rọ̀ tí wọ́n dé mọ́lọ́mọ̀ ilé ẹgbẹ́ nínú ìrìnṣẹ́ nínú ìsàn so àfihàn ìkàtà àyè ti wé ọlọ́run tuntun lè rán àti rí nínú àwọn ọ̀dájá ọ̀sán hàrá tó jẹ́ gbé màláìka àwọn máa ń gbé nǹkan fún so tó dẹ̀ fi múlẹ̀ yóò kàn wá láwa kí ni oníwà èèyàn wọ́n sára ayé kankan fún so yóò ní ẹlẹ́yìn so ìkàfẹ́ tó bá làkà ìmọ̀ tí ó sì rọ ara rẹ̀ ọlọ́ni wá ayìnà ìdí. wà á mọ̀ ayìnà ìlà ìdí láti láti àìnàmùn ní àmìrí mọ́hàdá. ọlọ́ni ò ń bọ̀ wá fún wọn ní ìrù bí amúrí ní àádá iṣẹ́ tí wọ́n ṣe yìí ọ̀ ń bọ̀ wá ṣàlàyé ẹ̀ wọn padà. Ọlọ́run nígbà tí wọ́n ń pè wà òun láàrẹ ṣòro àwọn ọ̀nà pé wà wá fún wọn nílò. Ṣọ́nà ọmọ bẹ́ẹ̀, tọ́mọ́ mọ̀ bẹ́ẹ̀ ni mo rí lé gíní ọ, òun ní sí láyé. Ṣọ́nà bá ní bóyá ilé wọn ọmọ wípé àlàámà rí ẹ yọ

ààyà ọ̀rọ̀ káà fà wọn sọ ọmọ tí mẹ́rin ló wà nígbà tí nǹkan ìṣẹ̀lẹ̀ nǹkan tí ó kàn wá a máa bá nínú tí àwọn àbá wa so gbogbo àwọn nǹkan tí wọ́n máa ń sọ oríṣi ìdàlókú bẹ́ẹ̀ sọ̀rọ̀ bàbá lọ sínú àwọn tẹ̀síìrì tó jẹ́ pé àwọn tẹ̀síìrì ti dágbára nínú àmì o àwọn tẹ̀síìrì èmi kúrútù bí èmi ni tọ́ba ní ní lágbàwí ni akánú kẹfí ìṣòro máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣẹ̀ ìyá ó pọ̀ lórí àlámà sí pọ̀ àyà tí akàfẹ́ yìí ní àǹfààní tí a ṣe bẹ́ẹ̀ ẹgbẹ́ ìdẹ́gbẹ́ta bá ti ka àyà ọlọ́pàá tàbí ìṣòro nínú àyà yìí determination ti bẹ lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ bàbá yúsù láti jẹ́ pé wọ́n fẹ́ ṣe ìjọba fẹ́ ṣe láti gbé jìnà kó lè àríbẹ̀ àbí panupọ̀ wọn pé gbogbo ẹgbẹ́ jọ panupọ̀ láti ṣe èrè lẹ́yìn àtàǹfààní bẹ́ẹ̀ àánú ọlọ́wọ́ bá tó ṣe fún yúsù Ṣẹ́gbé ìfọ̀kànbára eléyìn jẹ́, tọ́lọ́wọ́ bá rọ́wà yìí sí ẹ̀kọ́kẹ́ ìyọ̀ bá yìí. Ọ̀tí ìgbẹ́ ẹ̀kọ́ jẹ́ pé ìbẹ̀rẹ̀ ọmọ ìkẹrẹ ẹ̀kẹ́rù ọmọ àbámi. So, ìgbẹ́ pé kí ẹ̀rẹ́ ìjá sí omi gẹ́mẹ̀, ó ti bẹ̀rẹ̀ jáde. Yóò mọ̀ tó wọ́n gbé jáde àti nínú àwọn tó ṣáájú lọ, tọ́jẹ́ rí gbé nínú òkè. Òun ni wọ́n kẹ̀wọ̀ lọ, àwọn olóòkè lọ, òkú dákẹ̀ parí mọ́ jọ̀dá àwọn tó dápa lé rọ́mà sí fún àwọn kọ́ rẹ̀ gbé òkúta parí mọ́ wọn ní òfin ìgbẹ̀nà lẹ́kùn sí fún wọn ìgbẹ́ ìpàdà wọn nípàdà wọn bá òun wọn ẹ bá ń ka ìkà nínú àwọn wọn mọ sọ pé àwọn tó ti gbọ́ sí pé inú òkè ni wọ́n padà parí ayé wọn sí wọ́n gbọ́ náà wò lè ní jáde láti tún ọlọ́nà ẹ wá wọn àwọn ẹwọ kí ẹ ẹ ìtura ẹni ẹwọ omi ebi tí ó pa ẹwọ omi ìnira tí ó rí ọ̀rọ̀ tó sí ìrìnà àti ọlọ́dún jẹ́jẹ́ àti orí kankan jẹ́ orí kankan mú ká kú sílẹ̀ ẹ̀wọ́ gbúgbà ẹ̀wọ́ kú ebi ẹ̀wọ́ ibẹ̀ bá àwọn kan láńlá ni ọlọ́run bá wá sí ọkàbalẹ̀ Yusuf orí ọlọ́run sí fún wọn tó àríbẹ̀ náà ìgbé gbogbo ẹgbẹ́ bẹ́ẹ̀ sí kàlàyé àwọn èrò olúgbẹ̀yìn èrò olúgbẹ̀lọ́gbẹ̀lọ́gbẹ̀ àìrònúgbẹ̀yìn ni wọ́n pé ohun dáwọn tí èyí àwọn kan ń tíráì lásán ní kò múlò fún ìtẹ̀kà tó ẹ bá bẹ́sẹ̀ ká àìrònúgbẹ̀yìn ni wọ́n ti káwọn èèyàn ṣe ìtàn so àríbáyìí so lọ́kọ̀ọ́ra bẹ́ẹ̀ àtúnwárí wípé lára nǹkan tá a ṣàǹfààní bẹ́ẹ̀ wípé àkídà mẹ́gbẹ̀ ìgbé ọlọ́run ọba ọ̀sọ̀ fún yusuf pé látúnà bí á mẹ́wọ́ bí á mẹ́wọ́ ó ti bẹ̀rẹ̀ nígbà tí òtí nígbà táwọn amáyé òtí ìṣẹ̀lẹ̀ ọlọ́dún ní ọ̀tẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ tí ó bọ̀lá ọmọ òkúta ní òkúta yàpá àdéhùn ọgbẹ̀ náà ní àǹfààní tí a ṣe lórí inú ara yìí náà wàjá wàjá àbáhùn ìṣáà ọlọ́niwájà òun nígbà tí wọ́n ṣe jẹ́ ọlọ́ ṣe tán wọ́n wá wá sọ́dọ̀ bàbá já ó bàbá wọ́n wá sọ́dọ̀ bàbá wọn nígbà pín sọ́nà méjì torí pé àsìkò mábílì náà ìṣá ìmáà rẹ̀ so àsìkò mábílì ẹbí àwọn afá ẹnu àtìsọ ìlọ́sílẹ̀ náà mọ́ ní fún àsìkò mábílì nígbà tí ilẹ̀ tó ti fẹ́ bóra ìgbà náà ti kíni ọ ìgbà náà ni wọ́n dé ṣùgbọ́n náà pè ní ẹ̀rọ ọwọ́ adé lásìkò tí ilẹ̀ ti fẹ́ bóra ìgbàgbé ọdẹ ìyàbí fún náà wọ́n sunkún ṣọ́wà fún àwọn wọ́n sọ̀rọ̀ ìfún wa nǹkan tí àwọn ọmọ ẹ̀rọ Yusuf tí wọ́n ṣe yìí ọlọ́run ọba ó ń naréjì fún wa àwọn ìwà ète ìwà ète pọ́mọ ẹ̀rọ láti máa ń dé tẹnu wọ́n lọ ọgbọ́n méjì ọgbọ́n alákọ̀ọ́kọ́ owó tètè máa bọ̀ wálé wọ́n pẹ́ ọgbọ́n alákọ̀ọ́kọ́ nù wọ́n pẹ́ kí wọ́n tó máa bọ̀ wálé wọ́n mọ̀ gánà ti jẹ́ bẹ́ẹ̀ o ìrọ̀lẹ́ kí ní àti lọ lẹ́yìn tí ní ẹ̀jọ́ parí jẹ́ lọ́lẹ́ ti jẹ́nà lọ́lẹ́ lọ́lẹ́ ìjẹ́ tí ó tó nǹkan tí wọ́n bá rọ ọbẹ̀ tí wọ́n bá gbé síbẹ̀ láwọn ìjọ mélòó ń jẹ́ ìwọ́n jẹ́ para sílé ọjà yìí kò sọ pé òun lè rí ọ̀rọ̀ ní abẹ́ sọ̀tọ̀ ṣòwé láti pẹ́ ń gbé àti ṣeré ṣeré ṣeré ṣeré ọkàn fún ṣááfà díẹ̀ ṣeré àwọn ìwé ìdí tó bá ojú ọpẹ dáadáa ọgbẹ́ àwọn láti mọ nǹkan náà náà ṣe sọ ọgbà alákọ̀ọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ṣe nìyẹn sọ òun náà rí pé wọ́n kọ́kọ́ bí ẹ kó pẹ́ dáadáa kó lè bá àjọ bí òdodo wọ́n lo ọgbọ́n eléyìí ẹlẹ́ẹ̀kejì tí wọ́n lò òun náà ní wípé wọ́n lo ọgbọ́n ẹkún àlùbùká ọlọ́run ní lẹ́bùkú náà lẹ́yìn tó jẹ́ wípé wọ́n ṣe jí ní ọ wọ́n sunkún wọ́n sunkún ní o èyí tí wọ́n ṣe bí ẹni tó sunkún tó àárín tó sàbáàká oníkéyìí ó ṣe bí ẹni tó sunkún àbáwa pé wọ́n ṣe bẹ́ẹ̀ tó sunkún ní ọlọ́run ìlú abẹ́rẹ́ àtàbà kùn náà ẹgbẹ́ tó sunkún wọ́n ń sunkún yẹ̀gbẹ̀m ọlọ́run ṣe bẹ́ẹ̀ tó sunkún ìjọba wọn sọ pé wọ́n ń sunkún àwọn èèyàn kan wà lẹ́gbẹ́ pé wọ́n mẹ́ẹ̀kún sun ọ̀dọ̀ ní pé àwọn tó ń pìgbẹ́ tí wọ́n sunkún àwọn èèyàn máa ń yí wọn ni omi òdíjáde lójú wọn wọ́n lè fi rọ́ọ̀bù ra ojú tó wá àwọn ilé ìmẹ́kún sun so wọ́n ma ẹ̀kún sun so wọ́n lo ẹkún sí sun láti lè fi jẹ́ pé ètè wọn kí wọ́n bẹ̀rẹ̀ fún kùrúdù dùmọ́ ìgbìnà àìnáì nígbà fún ìdílé ìwà àṣà owó náà ní kí omi ọmọ jáde lójú ọdọ́bẹ̀rẹ̀ fún nígbàtà nìjẹ́ bá ń tẹ̀lẹ̀ sí ìrìn lọ́bẹ̀rẹ̀ bá ń tẹ̀lẹ̀ sí ìrìn ẹkún yẹn àwọn náà kírèsì fún àwọn ìsìnàbù ṣùgbọ́n wọ́n sún lẹ́yìn òní lè sọ wípé àwọn ilé yìí wọ́n lọ́gbọ́n sẹ́kùnjù wọ́n ni àwọn apá wọn sọ báyìí pé ọwọ́ àwọn àwọn ẹ̀dà fẹ́ bí wọ́n kápá láti sunkún tí ó gbèsè lẹ́gbọ́n àwọn apá àdébò wọn kápá láti bìlẹ̀ so wọ́n sunkún láti lè fi bí ọ̀rọ̀ wọn láti lè sáfà àwọn sára ìfún wa wípé ẹkún sísun òkè ṣe nǹkan tó jẹ́ wípé àmọ́ nínú láti lè sọ pé á ah, wọ́n jẹ́ bí àjẹ́lágbájá pa wọn ilé nǹkan náà máa ń lò ọlọ́dọ̀ wà méjì wọ́n àbọ̀ jẹ́ kún tó ń gbọ́ bá rí ẹkún ní màá sùn ní màá wù mí o jẹ́ wípé àlùmọ́ islam wọ́n pè ní ṣúra yìí wọ́n ní obìnrin kan ọwọ́ wa bá ọfẹ́ wa sọ̀rọ̀ nípa ọkọ̀ nígbà ẹnìkan jà nípa kankan fún òun ní ọwọ́ bá olóṣù búrọ́ ọwọ́ bẹ̀rẹ̀ sí sùkún inú ìlú ni sọ̀rọ̀ àfáà òṣèlú ẹkún rẹ̀ aláàrí títí wọn àwọn ẹkú tí ń sún ẹgbẹ́ àwọn tó ara ẹgbẹ́ pé ní ẹ̀ alábẹ̀wà kí lára wọn fún àfáà rí àwọn àtàrà àtẹ̀bù ẹgbẹ́ orí ló ń sún fún oní òní gíní kọ̀dí jẹ́ àtẹ́kọ́ sí ọdún àbá wọ́n wá bá bàbá ìṣáháyè ẹkún ajẹ́ ìní àbá àgbẹ̀gbẹ̀ ẹkún èdè tá a máa ń wò láti dájọ́ adájọ́ gidi ilẹ̀ tí ó wọ ẹkún tọ́lọ̀pọ̀lọ́ fọwọ́lọ́ tajú èyí máa sọ fún orí ọmọ ìdílé yìí tọ́ ẹlòmìnira pé àyè tó ó lọ́wọ́ ìlú kọ̀ọ̀kan tí wá náà ìdí wọn ṣẹlẹ̀ ní lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà

àwọn obìnrin agbọ́rọ̀ sọ́ra dáadáa àwọn ọmọ agbà mi ó tẹ̀lé wá yọ àwọn ọmọ mi kàn olùdẹ̀wọ̀ sọ́jà wọn ò ti dúró ara mú sí màmá wa màmá àwọn obìnrin náà máa bínú jù rẹ̀ nù ẹ̀sì lẹ́nu tẹ́kọ́ ní mami kẹ́yìn tẹ́kọ́ ní lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nìyàn tó ló ti ọmọ rẹ̀ lórí ló ti lọ́bá wọn ẹlẹ́ẹ̀nà onímọ̀ mi kẹ́yìn orí gẹ́gẹ́ ẹkún èyí tí ìjọba ẹgbẹ́ àwọn ọmọ kékeré a máa fi tẹ́lì ẹ̀kùn ọmọ kékeré máa sùn obìnrin sì máa sùn tọ́ àwọn tó lẹ́yìn rẹ̀ wọ́n ti àtẹ́kì méjì bá ń jẹ́ àwọn tó bá ń bẹ̀rẹ̀ fún lè ṣe àǹfààní àwọn náà máa yẹ fún àìsí àǹfààní wọ́n ti bẹ́ẹ̀ náà wá pa ọ ẹgbẹ́ yọtì tọ́ ọlọ́rọ̀ abẹ́ ẹ̀sìn sàmàmù ètè ẹ̀sìn òtìgbà mí ìpele gbẹ́gbẹ́ ogbówó olówó lọ bìí yóò ti tòtẹ́ yóò ti máa tó fún ìwọ́n ti dí owó yẹn ọbẹ̀ náà pàmọ́ ti dówó yẹn gbàlọ́wọ́ ọ̀hún tí ó ní túnmọ̀ kankan lọ́pẹ̀wà bẹ́ẹ̀ ìṣe tí yẹn láàrin lọ́dọ̀ àwọn tí wọ́n sáájú wa àfáwà ìpínlẹ̀ àwọn bí i sọ fún wa wípé wọ́n ní àwọn àfáwà sọ báyìí pé alùbùkà dún láyà dúdú àlàáfíì tẹlifásitì sọ̀rọ̀ gbogbo àwọn afáwa ni wọ́n sọ pé kí ni ọ gbogbo rẹ̀ àwọn ọ̀gbọ̀n ní àwọn afáwa ní ẹkún kí ni ọ láàyàdú àlá ìgbẹ̀rẹ̀ ìgbàlẹ̀ kọ̀ sọ pé ìyànjú olùdó kọ́nà fi mú ìyànjú jọ́ọ̀lù àyẹ̀fọ́ ẹgbẹ́ akùnmọ́tò alọ́pàá jẹ́ ọgbàdúgbẹ́ <laughs> báàkì sọ bọ́lọ̀ àti kílẹ̀ǹtì lọ́dà so tí ẹ bá ti sunkún bọ́lọ̀ àti kílẹ̀ǹtì dáadáa ìtòlójú olùsàlàyé ara rẹ̀ dáadáa gbàdẹ́jọ́ ọdún wàjáwó àbáhùn ìṣà àrùjẹ́ wọ́n wá dé wá bá bàbá wọn nírọ̀lẹ́ yẹ́ sí kòrò lẹ́ni tó ń sunkún kí àtàǹfààní nínú àyà náà ẹgbẹ́ àwọn ọdún tó ti náà ti máa ọgbọ́n ni nǹkan ní kejì ọgbọ́n ńlá ni wọ́n pẹ́ dé wọ́n ti fẹ́kú sí sọ abẹ́ ọgbọ́n ọgbọ́n tó ní agbára ni sọ wọ́n ní atúnṣàǹfààní bẹ́ẹ̀ nípa wípé àwọn èèyàn kan wọ́n lágbára àti lè sùn fún nígbà tí ó dàbí òdòdó lábára àtàwọn nígbà nìyẹn tẹ́kún ó dàbí òdodo wọ́n tẹ̀sùn tí ó lè dàbí gíní o bàbá wọn ti gẹ́ẹ̀kì máa pẹ̀lú wẹ́lẹ̀ ẹ̀yà pẹ̀lú wẹ́lẹ̀ sọ̀rọ̀ òṣìṣẹ́ pẹ̀lú gbogbo pé wọ́n sun fún yẹn ẹkún ti náà sun bẹ́ẹ̀ náà sọ́nà pé ẹkún ọ̀tọ́ kan lórí kí ni o pàmì ìrìn sódò so ó dàbí sọ́nà máa rí pé ọwọ́ alẹ́ òun náà ni ọwọ́ ìṣà ẹ̀kọ́ mi ìyọ́ máa padà lọ́lé ọ̀pọ̀lọpọ̀ mi ẹgbẹ́ bá dé ọba tó kù kátà tó tóbi jù níta ọlọ́wọ́ bá tàbí fún aláàmàlì kí ni ó láti máa sí so bẹ́ẹ̀ ló jẹ́ pé alẹ́ làwọn náà padà káàánú bí ìgbà wọlé káyọ̀ tó máa sinmi nù nígbà tára ìjọba abẹ́ mú ní ìta so ilé ló jẹ́ tó ń bá wọn náà jẹun ìyàwó wá lórí náà ayà tó kẹ́lì Ya abana inna فاستبقوا وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين. Sọ̀rọ̀ àfáwà sọ́jà ìfẹ́ kọ́ ní oníjàwábù lọ́mọ́ta tàbí tàbí ń dòwòrán tó fi ábẹ́lẹ́ pé nígbà tí Yusuf lọ pẹ̀lú wọn.

yá àbáànà na ní bàbá wa lọ Wọ́n na dá àbínà náà ti dáadé kù. Ilé ìrọ̀gídé bá bá ìyá lọ. Lọ́dá àwọn inú lọ́gbáwá, èèyàn bẹ̀rẹ̀ nǹkan, òun ni wọ́n túnmọ̀ sí dáadà. Sọ nínú àwọn ọ̀yà mọ̀ fi gbá àbú ìgbẹ́gbẹ́ àwa lọ títí tó yọjọ́ra ní alọ́gọ́nà abẹ̀rẹ̀ sí nàfẹ́fẹ́bíkù ìtòtúmọ̀ abẹ̀rẹ̀ sí ṣe kọmpítíṣàn tó nàfẹ́fẹ́bíkù tó nàfẹ́fẹ́bíkù abẹ̀rẹ̀ sí ṣe kọmpítíṣàn so kọmpítíṣàn òun náà ni ìfigagbága ìdígagbága eléyìí ní tó wọ́n tó owó kalẹ̀ o nínú ẹ̀sìn wọ́n yọ̀ nígbà fún wa ká ṣe competition láàrin ara èyí tí ó ń owó kalẹ̀ o competition yìí gẹ́gẹ́ bí àwọn afá wa gẹ́gẹ́ ń ṣàlàyé fún wa ìkan nínú ẹ̀rọ náà ní pé ọlọ́mọ fara ta kájọ máa tafà ká máa wo nìkan pé ibo ni ọfà yẹn láfẹ́kó bá ṣé wọ́n máa ta tó lè bá bẹ̀ ṣé mi máa ta tó lè bá bẹ̀ nìkan mi torí ìgbà ọba àfẹ̀yẹ̀ àbí nínú ìkó kòrí ìfitánsọ ẹ̀nà ní ìfìlà ìyàfẹ́ta ọba ẹgbẹ́ta gẹ́gẹ́ àbí ẹgbẹ́ ọdẹdẹ lóko obìnrin náà yóò wúlò fún nínú ẹ̀ ìyá ọmọ tẹ́lẹ̀ ní tó wá ti jẹ mọ́ pé à ń ta ọfà àti àwọn lo ìdà so à ń lo ìdà ìdà náà wà so àwọn pè ní àmìlọ́ọ̀nù so ká lo ọfà ká lo ìdà ìdà ní kí ká fẹ́ dà ẹ sára wa ṣùgbọ́n àwọn tí wọ́n máa ń lò tí wọ́n ti máa ń lò lóòótọ́ wọ́n wọ̀ nǹkan kan tí ó ga ìdí wọn díẹ̀ tí ó gá ìgbìmọ̀ tó tó bá ti wá gá ìgbìmọ̀ àwọn ọmọ fi gbà yẹn ṣe oṣù tó tó bá ti gẹ́ẹ̀tì ẹ̀rọ mọ̀kọ̀ gẹ́ẹ̀tì láì ní para wọn ní ara wọn ó dẹ̀ fi kọ́ bí a ti lo ìlà torí pé wàhálà afẹ́ gé nígbà míì kéèyàn ọ̀fẹ́ ṣe kí ni ọ yọ fẹ́ lo ìlà lẹ́yìn wá gbà náà wọ́n máa lo ràkúnmí láti fi sáré àwọn sọ̀rọ̀bà náà ṣe tó fi dìmúlẹ̀ wọ́n a máa lo ẹṣin láti fi kíni ọ láti fi sáré tẹ́jẹ́jẹ́ ó fi dìmúlẹ̀ tí ó sì lè lílẹ̀ àdísì tí wá tó sọ wípé là sábúkọ̀ sọ kò ní máa sí bẹ́ẹ̀ afẹ́ máa jẹ́ ẹni tí ó máa ṣe competition ó wá ka àwọn nǹkan tá a lè fi ṣe competition àwọn náà ni àwọn nǹkan tí mò ń ká alẹ́ fún wa nìyí so ó kà fún wa gẹ́gẹ́ bí àdísí ẹbí kà fún wa ó kà fún wa ó náà mò ń ká alẹ́ fún wa ní ẹyọ kọ̀ọ̀kan yìí àwọn lo bó ṣe ọlọ́run bá ti mú wá wọ́n yá àwọn nǹkan kan ní ara àwọn nǹkan tó jẹ́ pé a máa fi ṣe competition òun ni àdísì ẹgbà wá sọ wọ́n yá nǹkan kan lò nínú àwọn nǹkan tó jẹ́ jẹ́ a lè máa jẹ́ pé a fi ṣe competition ó ní ìlà àti ìnáṣìlẹ̀ násùlù náà ní ìtọ́jọ́ tó ní ẹnu násùlù ó lè de ìdà ó lè lè jẹ́ sí ní oòrùn ọ̀pọ̀ àwòkú fíl àó ààfẹ́ àbí sọ ìrẹ́mú ràpínú sínú àti kíni ọ àti ẹ̀sìn àìṣe competition competition àwọn ẹgbẹ́ òun náà rí pé competition eré títà ajọ́ ní sàrígbé kọmpútítà kí ni ó eré sísá òṣìṣọ́lọ́wọ́ bá àti àwọn àìsà gan wọn tọ́sárì òṣìṣọ́lọ́wọ́ bá là á màlúṣọ́lọ́ bá tún dọ́gba alágbà ti jẹ́ àgbàdìgbé ọdún ìyàwó àìsà náà tó wà padà láà òṣìṣọ́lọ́wọ́ bá òṣìṣọ́lọ́wọ́ bá ní kìsíwà náà títí ìjọ́ òní àti títò wàhálà ṣùgbọ́n tó wà ní so friendly match ni iṣẹ́ òkújú alábìkan mẹ́rin tọ́lọ́tọ́ rẹ̀ òun náà ní wípé competition competition eré kíkà ì tó ń gbé sínú ẹ̀rẹ́ kódà ọmọ ẹbí ti kẹ́ sáré olùfẹ́ ilé ọ̀tá tó sáǹfà ní ìlú làrùsùn mọ́ ní ìlú ṣe competition ṣùgbọ́n gáàmì ìjọba So ìgbẹ́ ló máa jàǹfààní fára òníkan láti gí ní ọ̀tá àrùn sọ. Òníkan tí a ń sọ. Níbi bí wá ní wọ́n ní abẹ̀rẹ̀ nàti tẹ́bíkù, abẹ̀rẹ̀ tí ṣe kọ̀m̀pìtì ọ̀fẹ́ ápùn tẹ̀sí àtọ́jọ́ ẹgbẹ́ wọn sáré ní ipò ẹ̀lágàrẹ́ lẹ́rẹ̀ ìwọ́n lábẹ́gbà wọn ni pẹ̀lẹ̀gbẹ́ èyí tó súnmọ́ jù ní àlegbà wọn lé ilé ó dẹ̀gbẹ́ dáa fi gbà òun náà ní gbé kẹrà abúlábùmọ̀sọ̀wọ́ kẹrà abúlábùmọ̀sọ̀wọ́ tí wọ́n gbà fún ọdún ní iná dàhábùná náà dá náà dọ́nù nàtàmẹ́gbọ́n ìran tó oríṣìí ní àrùn dá àrùn ta ọkọ̀ bá ti kí ní àbí àrùn oníjà láti ọ̀pọ̀ kìrá yẹn olùlàlẹ́bí ṣe lóòótọ́ ti kìrá ti ṣáádà torí pé kìrá àtọwọ́ ní òní ọjọ́ kan sí àtàwọn ní ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà àmọ́ láti lè fi mọ̀ pé ìgbà gan ni nǹkan ṣe gangan tó ló kọjá pé wọ́n ta ọ̀pá àbí wọ́n fi ìdá ṣe kí lọ wọ́n fi mú pé ká lọ máa ìjà láàrin Ọni wọ́n tàbá gbígbé Mùsùlùmí ìrìnlẹ̀mọ̀tà àrínà. Ìgbàta wá ń ṣe lé ìwà tàbá aṣọ wọn tí wọ́n kó lẹ́lẹ̀ àwọn ìgbẹ́sẹ̀ bá gbé dání fẹ́ ọjọ́ àwọn ìrìnkàní ìpínlẹ̀ ìgbẹ́ wípé àwọn ìpínlẹ̀ ọ̀dùnkàn tí wọ́n máa mú ẹ̀gẹ́ dání ọjọ́kọ̀ ọ̀gẹ́ dání ìjọ́jọ́ tẹ́lẹ̀ lọ sí ìjọ́jọ́ tẹ́lẹ̀ lọ sí ìjọ́jọ́ tẹ́lẹ̀ lọ sí ìrọ̀ lówó ní àpáyé ọmọ ìkẹ́rẹ̀ àmá ní kó mójú tó ẹ̀mù ìjọ́kọ̀ ọmọ àwọn àgbẹ̀dá àbúwà ìdámàtà àìyà síbi àwọn nǹkan káà jẹ́ pé ó wúlò fún wa káà mú dání wá síbi káà ti lọ gba kẹ́gù tàbí lọ rí fàájì tó àwọn oṣùn rẹ̀ náà tẹ́lẹ̀ tọ́ ọdígbé fa akáláwú gbèrè ọdígbé ìkókò ọwọ́ akékeré ọ̀rọ̀ ọwọ́ ajẹ́ yóò kọ́kọ́ paná gbogbo jẹ́ tó ọ̀tánà hù ma àtánà hù nìgbẹ́ tó ikú okò ọwọ́ apàyíṣù ọwọ́ ajẹ́ yóò tó ìfẹ́ wọ́n yìí kí ó dá fún wọ́n rẹ̀ ó sì gbogbo wa torí pé wọ́n rí wípé bàbá àwọn náà ìtọ́lọ̀ bẹ̀rù tó ìtọ́lọ̀ máa ń lọ́pọ̀ bẹ̀rù nìyẹn ìgbà rẹ̀ máa rí pé ó kọ́ mà lágbègbè wọn ni tó orí rọ́sán lè pa o òun ló rọra ṣe rẹ́gí ní táìpì ìjọba wọn sọ gẹ́lẹ́ ọ̀ràn lọ́wọ́ ìtọ́sẹ̀rẹ̀ láwùjọ wọn so wọ́n ní ìtọ́sẹ̀lẹ̀ náà nìyàn wọ́n ní kí ni wọ́n wà máa ń tàbí ìlànà wà láwùkú náà pọ̀ Fàfẹ́tì rọ wọn dáadáa, àwọn mọ̀ bàbá wa wà máa ń tàbí mọ́ ẹ̀rẹ́ wà láìláì mọ́bìnrin ó lè nígbàgbọ́ ní wa ṣe ìmáni ìgbẹ̀rẹ̀ oníta alúkù pẹ̀lú kọlùbùs tó ọkọ̀ wá sọ pé ìmáni oníta alúkù pẹ̀lú ìkàtìtẹ́ amánú nílúgà òyìnlẹ̀ wà máa ń tàbí mọ́bìnrin ìlànà àwa ti gbàgbé òòlé gbà wá tọ́ wà láàrùn fún náà àwọn afáwa wọn ni ohun ní gbà wá gbọ́ àwọn kan sọ pé láwọ́ tó wà bẹ́ẹ̀ wọn kan sọ pé gbá ìgbà àwọn afáwa náà sọ pé wọn ni wọ́n yẹn máa jẹ́ wáwẹ̀ àríyá ètò ìlọ́wà fún náà sọ ìdúró láti sọ ṣùgbọ́n àwọn fún sọ àwọn kásáré máa pé nǹkan kan ní gbáàkídà kò bá mú so àgbà láwọ́ ìgbìkìní àgbà wọlé náà ni wọ́n lọ́wọ́ pàtàkì láwọ́ tó wà láwọ́ kún náà sọ kódà pé olódò ká jẹ́ olódòdò òun lè gbà wá gbọ́ tí a bá jẹ́ olódodo pé kí ni ọ òun lè gbà wá gbọ́ wọn nínú láwọ́ báyìí ọlọ́wọ́n bá máa ń ṣe bá máa fa sọ̀rọ̀ wọ́n ní ọkọ̀ ọlọ́pàá tó tó dáadáa ní pé tá a bá jẹ́ olódodo ò ní pé ìjọba tó wà ní pé tí a bá jẹ́ olódodo ó dáwà gbọ́ ara tó wà ní pé kò kí nímọ̀ fún òun ara owó onímọ̀ fún òun kéèyàn ìdàkejì pàṣẹ nígbà tó yí pé kí ọba jẹ oúnjẹ yẹn màá náà ó ń pèsè ọba jẹ mi ṣe kí ni o èrò náà èrò àwọn èkó ní kí ni ọ màfòwó mú sí ìdàkejì lọ́rọ̀ pé a nígbà lọ́wọ́ ẹnì kankan táwọn kèbè ní bíbíà wọ́n dà mí sádà àbíkì sọ kọjá pẹ̀lú bí ó bá fi bíbíà yẹn lẹ́ ìtọ́jú ọ̀pọ̀ abẹ́rẹ́ láwọn àgbà lọ́wọ́ ẹ̀mí ọ̀rọ̀ ẹ̀mí ọ̀gbọ̀n mítà ní ẹ̀bá àwọn afárá ọ̀tọ̀tọ̀ so wọn bá jó lódodo bá wò kí n ṣe kí ni ọ̀rọ̀ lódodo gẹ́gẹ́ bí a ti mọ̀ pé irọ́ bàbá kú sòdòdò fún ẹ ìdáwà lè gbàtí ní pé wàlà òkúfẹ́ fún náà sọ ọdún kí ni kọ́nà ká máa òní gbà wà gbọ́ nítorí kí ni o ti ń tẹ́sí àwọn kẹkà láàrin wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ sọ ọmọ àwọn àtiláwọ̀ kọ̀rọ̀ bẹ́ẹ̀ agbára ni wọ́n lò láti lè ṣe bẹ́ẹ̀. sókè láǹfààní tí a ṣe nínú ara yìí òun náà ní pé ayé àwọn ẹ̀yà yusuf wọ́n lo wọ́n hun irọ́ wọ́n parọ́ wọn jáde látara nǹkan tó jẹ́ wípé ó ti ṣáájú tí wọ́n ti rí inú bẹ̀rù bàbá wọn ó náà rẹ̀ parọ́ wọn jáde ó jẹ́ kí rọ́ ó lè ti fi rọrùn fún wa láti lè fi mú wa àríbẹ̀ sọ rí àbí àwọn nǹkan tí tí wọ́n mú wa tó jẹ́ kí rọ́ tó bàbá Yusuf lẹ́wọ̀n àgbà náà a rí pé àwọn ọmọ yìí wọ́n tún wá kí bàbá wọn wọn gbọ́ lọ́nà o lọ́wọ́ fẹ́ sọ́pẹ̀ ìwọ̀n káwà bá wọn lè ṣe àtìtorí ìgbẹ́ ààrẹ ṣe competition jẹba jàwárí fún wa alàlùwájú ní àṣẹ́rì tó bá jẹ́ pé ọ̀nà tí ṣẹ́rí ajáde kàrọ̀lẹ̀ nínú àmì àbáfiṣe dájẹ́ pé afẹ́ ti ní àwọn kankan tí ó wúlò fún wa ṣùgbọ́n àti tó burú lẹ́yìn kan sọ pé bàbá ṣe nǹkan báyìí máa fún ọ ní nǹkan báyìí ilé ni àyà nàmbà 17 ìtumọ̀ ìṣòwò ọ̀nà tí àyà nàmbà 18 وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون نعم ẹni kan wá gbẹ́ yìí òun gangan òun ló gbà pẹ̀lú ìṣògbè ìṣògbè kò ní èyẹ jọ fún òun smart tó àwọn kan bí àwọn smart ọlọ́run bá máa ń fi ààyè pé òun smart nílẹ̀ sọ̀rọ̀ tí a bá padà jọ mọ́ yóò bá ilé orí máa ń jẹ yóò mọ̀ a bá lọ́wọ́ smarti mọ́ tẹ̀lé smarti lọ ọlọ́wọ́ bá ilé mọ́ smarti lẹ̀ tí ti ní yóò kù sí torí kan tí ó wọ ilé ah! ọlọ́wọ́ máa bá ilé yóò fi ayé rẹ̀ lẹ̀ ayé lẹ́gẹ̀dá yìí olówó ara jẹ́ ìtókùbá wọn olókùbá wọn wọ́n kàn mú aṣọ wálé lásán tọ̀gẹ́dẹ̀ mú wọ́n wọ́n wípé kò ní dá ó jẹ́ pé asọ́dá bá mú wálé kò ní lẹ́jẹ̀ mú tí wọ́n bá pààyàn àmọ́ lẹ́jẹ̀ sọ wọ́n lọ mọ́ pààyàn kankan wọ́n fẹ̀jẹ̀ ẹranko wo ni wọ́n pa ọ̀lẹ́lẹ́ ìgbà ànẹ́bí ò sọ fún wa sọ́dọ́ àwọn àbáǹtọ́ ìwúrẹ́ ni wọ́n pa ìní kan ni wọ́n ẹ̀jẹ̀ tí ò kì í ṣe kí ni ó òdòdó ẹ̀jẹ̀ tí ò kì í ṣẹ̀jẹ̀ èèyàn tó yàtọ̀ sí kí ni ó ẹ̀jẹ̀ èèyàn sọ ẹ̀jẹ̀ tó jẹ́ ife kí ni ó màkùdú bẹ́ẹ̀ tùtù àmọ́ àtúmọ̀ rẹ̀ ìpè ìrọ̀ kájíbù ní jẹ́ ìrọ̀ ẹ̀jẹ̀ tó jẹ́ ẹ̀jẹ̀ kí ni ó tẹ́jẹ̀ yẹn ibi tí asọ̀lẹ̀ ẹ̀kásọ̀lẹ̀ wà ní fara láti kó máa sọ wá lásán ẹ̀jẹ̀ wá wà lára ṣé ìkókò wá bọ́ àṣọ ṣé kòkò wá bọ́ àṣọ ní tó wá gẹ́gẹ́ sí kí òkò tó lè bá ọgbà àfàṣọ́yá ara ẹni kò tún wá jẹ́ bá ti kẹ́kẹ́ kù ah. Olé uh, uh, fẹ́ ìwò orí ẹ̀ kò lé níbi, ọmọ ìwọ̀n jẹ́ gẹ́gẹ́ kù. So irọ́ ẹ̀ ìlò ti pa ìlò ti gẹ́gẹ́ yìí. So ọ̀pọ̀ ìlò rẹ̀ kù. So ẹgbọ́n wà gẹ́rẹ́ kó lé lọ́kẹ́, ìkókò ìjì lọ́kẹ́ yìí so àwọn ètò àbí ìsàlẹ̀ ètò láńlá lámà lọ́bùkà mú so kò sí bí rọwọ́ sí ní hàn ibi tó yẹ kí rọwọ́ hàn nìyí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ fún gbogbo tọ́kà máa tó tó ti ẹ̀kọ́ máa gbé sálọ bí láyọ̀ ti lè gbé ẹ̀kọ́ máa gbé sálọ tó yọ́ ẹ̀ láti yàrá ilẹ̀ lásán òní ìgbẹ́gbẹ́ ọlọ́ni wọ́jọ́ ráhù aláàmọ̀rí pẹ̀lú ìbílẹ̀ mìíràn tàbí ọlọ́ni wọ́n wá wá aláàtọ́mì sí nígbà tí wọ́n wá yẹn tọ́ wọ́n wá mi sí ìgbàmì nǹkan ní nǹkan tó jẹ́ wípé gbàgbé wọ́n fi fi síbi pínlẹ̀ orí aṣọ yẹn àlá fẹ́ràn gbogbo àlá sọ jáwó àlá sọ wọ́n fi tó rí wọ́n fi ẹ̀jẹ̀ wọ́n ṣe kí ni wọ́n ta tó rí aṣọ yẹn wọ́n wá sọ bìgámì kẹ́bìlì àlàkọ̀ ní wọ́n wá pẹ̀lú ẹ̀jẹ̀ tó jẹ́ ẹ̀jẹ̀ ẹran gẹ́gẹ́ ẹ̀rọ yẹn wá jẹ́ nǹkan tó wà lórí kí ni ọ kọ̀dún ìdáni kàtìkì pẹ̀lú ọjọ́ àwọ̀ alákọ̀ọ́bí tí wọ́n wá ọmọ abá lórí aṣọ rẹ̀ ẹjọ́ wá lórí aṣọ rẹ̀ so àwọn fáwọn tí wọ́n gbà yìí pé ṣé áàmù tó lè ṣáájú sọ̀sọ́ nígbà áàmù tó jẹ́ kí ni ọmọ ìrú ìwọ́n lé ìlọ́jọ́bù lámì ìkàtìdì ẹ̀jẹ̀ yẹn ní bẹ lórí gíní o lórí aṣọ yẹn àwọn bẹ́rẹ̀ wà lórí aṣọ yẹn àlákọ̀ ní ìsìnkẹ́ gbọ́dọ̀ jẹ́ gíní o áàlù fún sọ́bì ọ̀nà ayé máa jẹ́ ìdámì ìkàtìdì gbogbo ti jẹ́ oṣù ní sífà ní oṣù ìtọ́lọ́ máa jẹ́ kọ́rọ̀ láti jẹ́ sọ ìbùlẹ̀ àtòbí ọ̀rọ̀ ọ̀hún àlákọ̀ ní ti wá ní gíní o àwọn ìlú tẹ̀lé pé òṣìṣẹ́ wọn àjá fún wọ́n bá sọ ìdámé kẹ́bìrì aláàkọ̀ọ́lẹ̀ lẹ́ni tọ́jọ́ wípé wọ́n wà pẹ̀lú ẹ̀jẹ̀ tó jẹ́ ẹ̀jẹ̀ ẹran lórí kíni ọrọ̀ lórí aṣọ yíṣù so kẹ́bìrì torí pé irọ́ yẹn irọ́ tó fojú hàn ní yọ́rọ̀ ìdíni ọ tó fojú hàn ọ̀rẹ́ ìgbóló mẹ́sìdá tí ìjọba ti fojú hàn you mọ́tàlá máa lọ ní rọ́jùlú ádìlúrù dẹ́gbà ìpínlẹ̀ rọ́jùlú àdìlú ọkùnrin tí máa fi gíní o tí máa fi rí rí ọ̀lẹ́gbẹ́gbẹ́ ní ẹ̀bá ti lágbára láàpẹ́ ní rọ́jùlú àdìlú àmọ́ lo mọ́sídà ní nígbà tí a bá jẹ́ gbé gíní o nǹkan ẹ̀ẹ́bá ti lágbára ní mo bá lágbà ìrọ́jú òṣèlú ìrọ́jú ọ̀pá máa ní ara fẹ́ẹ̀rẹ̀ yẹ́ ìyẹn ló jẹ́ pé ìyẹn ló tó àti rí ni wọn ní pé á ìrọ́ ni wọ́n ń pa wọn ìdámi kàtà Tọ́wàdí kọ́ọ̀nà. Ọ̀nà bá ń sàwọ̀ àdílà fún àwọn fúsùkú àwọn. Ọjọ́ ìgbélé ìmá ìbàbá àwọn jọmọ́ àrí gbé ọ̀rọ̀. Eléyìí, sàwọ̀ àdílà fún àwọn fúsùkú àwọn. ẹ̀mí yí ẹwàrà gbé bẹ́jìyàmù òun ló ṣe lọ́tọ̀ fún ìgbẹ́gbẹ́ ẹ̀mí eléyìí ànásù àmì ọ̀tún ìṣù ẹ̀mí tí máa gbé kéèyàn sàbúrú òun ló ṣe lọ́tọ̀ fún yí áwòránù

òfin àwọn tó ń gbé àwọn tó fẹ́ gbà yẹn lé náà làwọn tó ń ṣe èèyàn bó lè ló dìde ó so ọgbọ̀n fi bèrè ikú so àwọn ọ̀rẹ́ wọn rẹ̀ dìde kú dà so lẹ́yìn ọkàn àlọ́mọ yìí pé nǹkan kan wà tẹ̀ tẹ́mi yìí pé kí ni o tó ṣe lọ́sọ̀ọ́ ó ní ọmọ nǹkan náà bẹ̀rẹ̀ ẹgbẹ́ bá máa ń lọ́wọ́ àwọn ẹgbẹ́ ìlú ìlú tó ẹgbẹ́ bá wà mẹ́rin tó amúra àríkan ìsàlámà ní kan tó burú gan ẹgbọ́n ọ̀bàrọ̀bà tó mọ̀ ọwá ní pàṣọ́búrí sọ́búrò ìjẹ̀mí so wàjáwó alákọ̀ọ́mí sí ìdámi káàdìdì lórí àwọn àṣà lọ́dọ̀ wọn ìrámi òjẹ́ ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ ṣáájá náà yóò ká kádìdì lọ́wọ́ ní inú mùsùlùmí ìdáni kádìdì lábẹ́ kádìdì lọ́wọ́ ní ìgbà méjì kí ni tó jẹ́ fresh ẹ̀jẹ̀ tó jẹ́ jẹ́ fresh náà ní wa ẹ̀jẹ̀ fresh náà lè tó jẹ́ tó ẹ̀jẹ̀ bí tuntun tuntun tó ta tó ó tàbí ní wọn náà ní sọ̀rọ̀ kìlá yẹn kádìdì là kà lùsù tó fàṣọ́bù lọ́rùn ìbẹ̀rẹ̀ wọ́n fàṣọ́bù ní sùúrù ní yọ́ máa jẹ́ sọ́bẹ̀rán jẹ́mi ní tó rẹwà orí ọmọ jẹ́ ṣúrù lórí gíní ọ torí tó tí àbẹ́wò bá tẹ̀lẹ̀ sí ìrìn ìgbé ìpele ìpele orí àbẹ́wò ìpele márùn-ún orí àbẹ́wò ìpele alákọ̀ọ́kọ́ olámi àdìjẹ́gbẹ́ òun láàrin pé kéèyàn jẹ́ ẹni tọ́kànra tọ́lọ́wọ́ bá tẹ̀lẹ̀ sí yọ́mà kanra yọ́mà máa wọ́n ma ẹni kankan bá ní pẹ̀lẹ̀ títí ò tẹ́ lọ́rùn lọ́gbẹ̀ lánàá yọ́mà kanra eléyìn ọ̀dá yọ́mà kanra yọ́mà kanra máa wọ́n èèyàn ẹni bá sọ wónù olóògbé ọmọ ipò lórí ẹ̀ tó ọmọ bí ń sọ́lọ́ tí ọmọ lọ́lọ́wọ́ sí dára oúnjẹ tí mo sí ọ̀ wá sí láì fún mi ẹlẹ́ẹ̀kẹta ní sọ́bùrù tàbí àsọ́bùrù tí ó lékè náà kéyìn lọ sí sọ́bùrù ẹlẹ́ẹ̀kẹrin ó ní àrídọ̀ ẹlẹ́ẹ̀kẹrin bí náà àrídọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún wá ní alẹ́sísáà àrígídọ̀ àrísísáà kéèyàn ọgbà bọ̀ ọlọ́run ṣe kí ní ìrírí ìgbà ní kéèyàn sí ní abẹ́bí ẹ̀mọ̀ yọ́nú sí inú ẹ̀sìn sọ́kùrù inú rẹ̀ òkú sí o bínú sọ́lọ́run ṣùgbọ́n ọgbà onídọ̀ ní gbọ́ sí ìtì sáàmù ní pé ọgbà wípé ọlọ́run lẹ́ka tó ẹ̀rọ yọ gẹ̀fà sọ́kùrù tó sọ́kùrù yàtọ̀ sí ra wọn tó ní jẹ́ mẹ́sàbà ẹni pé jẹ́ mẹ́sàbà tó rí lọ wàyé kí ni ọ àgbẹ̀sàbà ti lọ àlè tó àtàwọn àlejò ọlọ́pẹ́ tó fẹ́ káwọn àdó ọmọ ìgbìyànjú káwọn kí ni ọ̀rọ̀ káwọn àwọn ìlànà wọ́n ní wà wọ́n wà wọ́n ní wọ́n tààánù àdáàmà tàbíkú Ìjọ́ àwọn ọmọdé sí lọ lọ́la ń lè ní ọ̀pẹ́lẹ̀ ọjọ́ ìlọ ìkàlẹ̀ ìlànà ìjọ́ ọlọ́mọṣẹ́ àdáfún ọmọ ìyàtọ̀ ló wá níbi ìbéèrè tí àwọn obìnrin kan ìbéèrè wọn lọ ṣe ní kíákíá tí wọ́n lọ́wọ́ kan ní gbèrò gbèrò lọ. wọn jó wọn wà ní àwọn ọ̀hẹ́mà ní wọ́n tó àbí ní wọ́n tó àbí ní sẹ́bà ní wọ́n pọ̀. náà ìṣàkóso ìjọba báyìí. náà àwọn obìnrin kan ìbéèrè wọn lọ ṣe. Kọ́sítà ti bẹ̀rẹ̀ wípé tí ọkùnrin bá fẹ́ obìnrin wéèdì tó wá ti kóbìnrin wà lọ yá pẹ́rẹ́ǹtì fún ọkùnrin ọkùnrin yá pẹ́rẹ́ǹtì tó tí lóbìnrin bá dáná fún ọkùnrin bẹ́ẹ̀ kò tẹ̀sẹ̀ rẹ̀ sí ẹ̀rìn tọ̀. ìbéèrè ọ̀nà méjì ni a ń dáhùn ìyẹn dáná kan ìyẹn tẹ́lẹ̀ fẹ́ jẹ́ ń sáré kò ní ẹ̀ka ti pẹ̀lú rọ̀mọ́dọ́ fẹ́ fẹ́ gbà ṣùgbọ́n ìgbà nínú ilé májèjì àwọn ọmọ àti sàlàyé lè fún àṣẹ bàbá tó fẹ́ tẹ̀lé ọkọ lọ sílé ìyàwó kò sí nǹkan mẹ́sìn lọ èyẹ ní dáná lé ìyàwó ìmọ̀ ara rẹ̀ tó sì fẹ́yàwó tó ọ̀dọ̀ tí wá ń bí òyẹwà ìwọ̀n lọ fẹ́ fẹ́yàwó ó sì bàlákà fún lọ́gbọ́ fẹ́ fẹ́yàwó tó àpálẹ́ nígbà máa bàbá wa ní ọ̀dọ̀ wa dùn bí ìwọ̀n lọ fẹ́ fẹ́yàwó tí ó ní ìdílé àti ìrìnà ló pọ̀ sọ wípé bàbá rẹ̀ àbí ìkan tí ọmọdé wà lé òní ilé ìlú sínú sẹ́ẹ̀sì kì í ẹ̀bí ìpínlẹ̀ ṣùgbọ́n ká pa wọn lé wọn wà ń bẹ kọ́lá tí wọ́n fọ ọmọ ní wọn lọ́wọ́ àgbàgbà wọn tó ìgbà bí kò sí ìlú máa má làbẹ̀ láwọn òbí wa náà ó bá dì Thank you wá dárúkọ ìgbà tí wọ́n fẹ́ yusuf kàńtà lórí wa ní tẹ́lẹ̀ ìgbà àtìlọ́pọ̀ ó fa àwọn àtàn báyìí ìtàkùnkùn tí máa tí máa sọ gbogbo ẹ̀ ṣe ọkọ̀ kan náà ti sọ ọjọ́ ìtàn máa yà wọn ni so ó jẹ́ ọ̀nà àwọn tí àtàlù jẹ́ máa kà so bá sọ̀rọ̀ fún gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtàn báyìí àwọn afáwa ló sọ fún wa pé wọ́n gbà wá nítorí kálíbà àrí kálíbà àrí ọlọ́pàá rẹ̀ mú ìtàn yìí wá ó lè bá aṣọ tó ń jòdò ló fún wa ìtọ́wọ́ àpọ̀ bá ti mú wa á nígè tàbílẹ̀ kò ní lè rẹ̀ ohun síbẹ̀ ibi tí gẹ́gẹ́ sún wọn sọ́nà kò ní lè rẹ̀ ohun síbẹ̀ ìbí ìlú sáré síìdì síìdì bó sílẹ̀ síìdì ṣe sáré máa lọ wọ́n fẹ́ jù sí kẹ̀kẹ́ lọ ní ìsàlẹ̀ <laughs> òdígbé ara àpọ̀ láti màdá túnmọ̀ ìgbìmọ̀ tẹ́lá ní túnmọ̀ ayé ìgbìmọ̀ rẹ̀ ẹgbẹ́ kọba ẹgbẹ́ ìgbàgbọ́ bọ́ àrọ́pọ̀tẹ̀ àtàwọn àpọ̀tẹ̀ sírì nígbà wà ní ẹni pé nínú kẹ́gbàdá wọ́n túnmọ̀ gàyà bá ti jù bí tọ́lẹ̀ nǹkan ni ẹgbẹ́ túnmọ̀ rẹ̀ kọ́ àgbàgbọ́ rẹ̀ àwọn ìdìbò jìbú lòdò náà jìbú lè jẹ́ sínú omi kéèyàn sọ sí wọ́n jù sílẹ̀ kò bí èyí kò sọ sí tòótọ́ iná máa ń kọ́ ọ jìbú jìbú jìbú omi ẹlẹ́ẹ̀kejì kan tẹ́ni ẹ̀ ń wá bẹ̀rẹ̀ sọ̀rọ̀ òun ni ọjọ́ mẹ́ta nínú lọ ẹlẹ́gbẹ̀rẹ̀ lọ́sí gbọ́dọ̀ nínú ètò mú àìlú lẹ́gbọ́rọ̀ rọrùn ṣùgbọ́n kẹta sọ ètò bá láàká ìlú ní ọ̀nà máa ṣe òṣìṣẹ́ ara so ìkan ní pé gẹ́gẹ́ bá ń ka gẹ́ ní ọmọ àti sáwọn apá àti kọ́ lẹ́lẹ̀ ẹ bá wà lórí ní ìlú àwọn pẹpẹpẹ ń bẹ̀rẹ̀ pé àwọn apá kan tó ń báyìí àwọn apá kan tó ń báyìí ṣé lọ́dọ̀ àwọn apá kan tó ń báyìí náà pẹ̀lú ilé ìtòkù ìyẹn lọ mo ń fojú wo nǹkan tó wà nínú ìtòkù wọ́n rí pé ìwà àtúnṣe ìlú ìlú ìlú ìlú wọ́n kúrò ní ìtòkù wọ́n gbé ọ̀rọ̀ sí ibi táwọn ẹ̀rọ àlọ́ tó dọ̀rọ̀ ìlú ìlú tí ọ̀dọ̀ bàbá ìlú ìlú àkójọ òun ló wọ́n pé ẹgbà wà sí òfin náà wá sí ìlú lábùkù ìlú pẹ̀lú ìdá àlàwà máa jókòó ipò ìgbé sílẹ̀ ìrẹ̀ títí ìrètí ọgbà òkú pé ìtọ́kù sí ìgbẹ́lẹ̀ àmọ́ bóyá yíṣùkù ni ó ń bá wúlò àbí àwọn ìyàwó. Ìjọba ní òṣèlú ọlọ́run àpẹẹrẹ ṣe òṣèlú ẹ̀rọ amọ́nà sóògùn ẹ̀. Ìjọba ayé ìgbà ní ìgbìmọ̀ tó lọ́dún yìí àwọn tó lọ́kọ́ padà tó lọ́wọ́ ìyá àkúrò èmi wọn ọwọ́ àbàjọ́ ó dáyà dá kàfẹ́ ní ti amọ́rán ọ̀dọ́kọ́ wọn bá ẹ̀ ní àtàwọn ẹ̀bá kan ó ní ìjọba àwọn àwọn àti ọ̀dọ́ ẹ̀dígẹ́ ní pé ọlọ́run ti jáde ní fún mi náà tẹ́lẹ̀ ọ̀rọ̀ jù nínú bí ẹ̀dígẹ́ ní sọ́lẹ̀ fún wa ẹ̀dígẹ́ ní sáà tó ọlọ́run akẹ́jà fún mi bí ánìlẹ̀kùn wà á fún wọn ní ìròyìn tí wọ́n ṣe tààrù fún wọn ní Olúkọ̀nà fún inú wáyé ọmọ ọlọ́pàá nínú, fún bí ọfẹ́ bá bẹ̀ mú, kò bá máa rárá ní, àtẹ̀lẹ́gbẹ̀ pẹ̀lú máa jù rẹ̀ bá àfára ọ̀sẹ̀ àníkò bá bẹ̀ mú jẹ́ nǹkan tó lọ́tọ̀lá bí àtàrà yìí. Náà, ọ̀sìkára kàbẹ́ máa tàrà fún aná ẹni pé àkàtíà, ṣùgbọ́n kọ́kọ́ máa kéwú náà tó tó máa kàtíà, yálà rọ́dá ìdí tí pọ́blẹ̀ kọ́kọ́ ó sì mọ̀ ń tó yẹ kó o fi mọ̀ dáadáa táwọn ní ẹ̀ka lọ gbẹ́jà sí ilé ìlú láti mọ̀ kí ọmọ ọmọ gbọ́lábáwá tọ́kọ̀lọ́gbà ń pè gbọ́lábáwá ẹ̀lẹ́gbẹ̀ lọ sí mọ̀ sí bàrá tẹ̀síìrì ní àwọn ọ̀wá ní ìkọ́lẹ̀ láwọn kẹfí ẹ̀mọ́ ń tẹ̀lé ọdẹ ní pé ìmọ̀yàn gbọ́dọ̀ ti di rẹ̀ dáadáa tó ilé ọmọ àkókò kẹta àwọn afáwọn akọọ́lẹ̀ ẹlẹ́ pẹ̀lú ìgbẹ́jọ́ gbà wà lọ́dọ̀ gbogbo àwọn èèyàn ni àti kẹfẹ́ lọ́dọ̀ àwọn olùsìnká ìlú pẹ̀lú ẹ̀jọ̀ rárá tó tọ́tọ́ rẹ̀ bẹ́ẹ̀ aláàtúmọ̀ ní sùn ìjọba ń ta kan àbáǹkà kẹta ẹ̀rí náà kọ́ síbí ni àwọn kan tó dá wà lálẹ́ láwùjọ wa lónìí gẹ̀gẹ̀ tí àwọn ẹgbẹ́ tabata wọn ẹ̀sìn súnà tó fi di wàhálà lọ ẹ̀rẹ̀ títí ni pé wọ́n bá gbogbo àwọn kìíní ẹni tí kọ́ lẹ́ẹ̀rẹ́ yọrọ sí òkú bẹ́ẹ̀ wọ́n náà wọ́n tó bá káàdì tí kọ́ lẹ́ẹ̀rẹ́ yọrọ sí òkú bẹ́ẹ̀ wọ́n bá ti wọ́n gbàgbé àwọn ìdílé ẹ̀rẹ́ pé àwọn gẹ́gẹ́ ni yọrọ sí òkú bẹ́ẹ̀ tó bá tara bẹ́ẹ̀ nínú ẹ̀jẹ̀ wàhálà látọ̀gbà ìmọ̀tí bá mi jíà ìbínú wẹ̀rẹ̀ ìgbìlọ́lọ́ ṣùgbọ́n òkú fún alágbèrè àwọn àjẹjọ́ àtúnlọ fún àbá tó wà fún wa pé kàràwé lẹ́wọ̀n máa orí ìrákà mẹ́wàá ẹlẹ́kẹ̀wá ni mo máa kà fún un fẹ́ bí pé tó ṣàtàlẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́ pé wọ́n ní fáfúnù tó jẹ́ ọmọ àlejò àwọn ọmọ ẹgbẹ́ tó bá òun náà ní wípé àwọn tó ń ṣe kàràwù tí wọ́n ń ka nínú ẹlẹ́kẹwàá tán wá ń ka kiri lẹ̀ kò bá mi bẹ́ẹ̀ rárá ibi wítìrì òun náà láti ń ka pẹ̀lú wítìrì kọ́ ni wọ́n ṣe ibi wítìrì kọ́ ni wọ́n ti ka pẹ̀lú wọn tó ka pẹ̀lú sílẹ̀ àti wọ́n máa ìlú ẹgbẹ́ ló wà ní ilé ìwé pé ó tó gbọ́ ilé ìwé lọ síbẹ̀ ọlọ́run kó fún alágbèrè ọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n ìdí orí àgbáyé kàkà tó wá tó sọ wípé ká máa ṣe orúkọ sí lórí ẹni ẹ̀ ṣe èyí ni ẹlẹ́kẹ̀jì olóyìnbí káàdìdì ká lọ pàdé èèyàn ara nǹkan tí ó bá ṣẹlẹ̀ àwọn èsì kàtó gbogbo pé mo ti dé ẹnìkan bọ̀ máa pàdé so màkẹ́ oníṣe fún yàn láì ó gbó gbẹngbẹng kọ́mọ́kú olùtú kan òun náà ló jẹ́ nǹkan tó jẹ́ apá àṣọ pé ó kú díẹ̀ káàtó lórí gbogbo díẹ̀ ká lójú ni pé kẹ́lì kan máa sọ̀rọ̀ báyìí kẹ́lì kan tó wá tó dúró ọgbẹ́ rí lẹ́yìn báwọn lórí ti máa ṣe rẹ̀ ọmọ kò díẹ̀ ká tó. ṣùgbọ́n ẹni dúró síwájú ẹ̀yìn olórí ló wá jẹ́ pé ìyá òkè bẹ́ẹ̀ ni fẹ́ṣẹ́ ní sùtà àbẹ́ fẹ́ṣẹ́ ní sùtà láti lè dáàbò wọn. tó ní bàbá àbí máa ń dìde lọ bá sáàtúnà ó fi dìbò lẹ́yìn yóò dìde yóò káàkiri tí mo ẹ̀rí tí lọ́wọ́ sí wọ́n á sí ìrìnàjò máa dá fẹ́ sí ìrìnàjò ẹ wá ń ka àdìgbà lórí àwọn ọmọ ẹ wá ní lọ sí bẹ́ẹ̀ ni pé àlẹ́ ti sàrọ̀ ìgbàlódé náà wá sí bẹ́ẹ̀ mo ti sàrọ̀ ìgbàlódé bẹ́ẹ̀ kọkàn sí ìrùn ní tiẹ̀. ìṣẹ́sàn a máa wà pẹ̀lú mọ́sálásí àti òpé láti kí ọ̀ràn zórí tàn ìgbà tí a bá ti zórí tàn a sì ń fi pẹ̀lẹ́. sòtòrí ẹ̀ jẹ́ pé a rí pé nọ́mbà èyí bàtà wọn kí lọ́wọ́lọ́wọ́ káwá gbé wá àtìkàlẹ̀ káàkiri wọn tó fẹ́ gbé nọ́mbà tó pọ̀ ìṣẹ́sàn máa fẹ́ máa wá ṣùgbọ́n nǹkan tó dáa wọ́n tó lọ́wọ́ mọ́sálásí tó fẹ́ kí òun bàtà ń sọ̀rọ̀ lọ máa kọkàn sí ìmọ̀ rẹ̀ dáadáa ara rẹ̀ ni kò ṣóògùn níyà ní mọ́tẹ̀sí ìbàdíkọ́ fẹ́ kọkàn sí ní zero ọkàn rẹ̀ ìbàdíkọ́ fẹ́ kọkàn sí nǹkan tá à ń sọ fúnlẹ̀ pé ó máa ń lágbára lọ́dọ̀ mi ìmọ̀ ṣùgbọ́n gbìyànjú nǹkan ẹ̀kọ́ ni bẹ́ẹ̀. tó bá lọ pé sàn ká máa ń dákọ̀ ànábì wọ́n sọ pé kò sí aláṣọ́lá òun nínú òun rẹ̀ ṣùgbọ́n tó bá ṣe kò bá ìrún nǹkan tó bá ti wà nínú ọ̀rọ̀ téèyàn bá sọ zaka ní ìwò ẹ̀sàkúsọ̀rọ̀ nìyí zakatul fitri ni àbí zakatul mal ṣùgbọ́n tó súnmọ́ nínú zakatul mal tó bá wọn kẹ́kọ̀ọ́ náà máa yọ zakatul fitri ọ̀pọ̀lọpọ̀ wọn máa tàbí sí àwọn àbáyé àti àwọn ètò wọn lọ so zakatul mal kìí ṣe nǹkan tó lè rárá mo lọ́dẹ̀ bá fẹ́ máa pèsè owó mi wọ zaka àti kò wọ zaka èèyàn ó wò ní tí wọ́n bá ń fẹ́ dọ́là yóò lè dáhùn sí ẹ̀ pẹ̀lú four thousand four hundred and forty so tó bá dáhùn sí ẹ̀ pẹ̀lú ẹ̀yìn tó yẹ bá jẹ́ ìtí òṣìṣàkà máa ń wọ̀ lórí pé òun ní owó yẹn ló di ọdún kan sọlọ́dún wa ló di ọdún kan bàbá àwọn àjẹkówó yẹn dínkù sí iye owó yẹn gbà tó ní bàbá àtijọ́ fún lékún sí iye ọkà yẹn gbogbo owó tó ní nígbà náà yọ wà jẹ ẹni tí ó wà yọ ìjà kan nínú ìdá fọ́ọ̀tì wà lọ fọ́ọ̀tì fún aláìní sọlọ́ ìdí àti ìjọba tó wà lọ́wọ́ àná. No ṣe mọ̀ sí